Lord Jesus Christ. Company will ever ever send your vehicle out on the road with one of these four hooks missing. Because if you are stopped by police, instant losing of your license ni kò sí pé wọn bá mi rojọ́ ń bẹ̀ o ṣẹ̀kẹ̀ṣẹ̀ ń ni vosa máa gba license lọ́wọ́ ẹ̀ and then you be banned and then you be taken to court for endangering public and then they ma find a company to employ but ní nàìjíríà tẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn trailer tí wọ́n ń gbé tó ń gbé container láti port you hardly see you hardly see any one of them tí wọ́n ń fi kíní hook yẹn tí wọ́n ń secure mọ́ ẹ̀ eh, mọ́. Container, tí wọ́n gbé you will just see them mo máa ń rí wọn dáadáa tó máa rí wọn máa ní ah màá lẹ́ni yóò sì kí ọ̀kíní yìí ó kàn gbé sórí ẹ̀ bẹ́ẹ̀ ni how can you play something mo mú ẹni eh, trailer mi ni mo wá gbé mo gbé container sórí ẹ̀ kò sí nǹkan tó di container yẹn mú mo kàn gbé sórí ẹ̀ mo dẹ̀ drive ẹ̀ káàkiri tí tó bá jẹ́ pé ọ̀nà Nàìjíríà dáa if we have good road in Nigeria the same road ta ní ní UK ń bí tá a bá ní Nàìjíríà ó sì lè gbé tírélà ó sì lè gbé kọ̀ńténà ehm, sí orí tírélà yẹn láì má fi kíni hook yẹn sí but ó tún ó wà dangerous ó wà dangerous pé ọ̀nà tó dáa nìyẹn o ká má sọ wípé ọ̀nà tí ò To tó jẹ́ pé potholes everywhere ni to bá gbé to bá gbé container. sórí mọ́tò yẹn orí orí trailer yẹn tó wá bọ́ sínú wò tó bá ti bó ṣe bọ́ sínú wo yẹn mọ́tò yẹn ó máa dẹ̀gbẹ́ tírélà máa dẹ̀gbẹ́ torí kò dẹ̀sẹ̀ nǹkan tó di tírélà tó di tírélà àti kọ̀ǹténà mú ní abẹ́ kọ̀ǹténà ó máa yẹ̀ mọ́tò ó máa yẹ̀ nǹkan tó pa èèyàn mẹ́jọ eight people died today in Lagos eight people mọ́tò kórópè tó ń gbé àwọn èèyàn ó ní pásíńjà mẹ́jọ àti dráìvà ó jẹ́ èèyàn mẹ́sàn-án tí mọ́tò kórópè yẹn tó gbé and this kórópè driver was next driving next to uh, trailer tó gbé container Port potholes ni trailer bọ́ sínú ẹ̀ tí trailer dẹ́gbẹ̀ bó ṣe yí lu orí kórópè nìyẹn ó dẹ̀ sọ kórópè yẹn ó sọ di sandwich ó take wọn ní hours kó tó lè rí àwọn èèyàn yọ jáde kúrò nínú kórópè yẹn only one person ló mẹ́ẹ̀kẹ́ jáde alive lẹ́nì ní òmẹ̀yìn nìkan bí around twelve o'clock lọ́sàn ló ṣẹlẹ̀ adẹ̀ níjọba wọ́n dẹ̀ láwọn tó ń pè ní Nigeria road safety tí n bá jẹ́ tí n bá jẹ́ tí n bá jẹ́ commissioner for transport ní ní any state kájọpá ní nílùú kan the first state máa kọ́kọ́ ṣe in the next forty days tí máa lò lọ hospital ní ní ní ọ́fíìsì yẹn wọ thirty days tẹ bá rí tipa lè máa fi truck lórí títì because I will make sure once you put your vehicle on the road nǹkan méjì no nǹkan mẹ́ta ni mo ma mo ma mo mo ma impound gbogbo àwọn mọ́tò yẹn mo ma seize wọn ni number one tire number two securing of load and number three number three tó ṣe pàtàkì àsọ̀rọ̀ pàtàyànsì securing of load eh? number three òun ni iná your full light gbogbo àwọn truck tí mo rí nàìjíríà gbá tèmi lọ sí nàìjíríà o none of them ni wọ́n ń lo normal full light tí òyìnbó ṣe pẹ̀lú mọ́tò wa gbogbo full light wọ́n ṣe pẹ̀lú àwọn mọ́tò yẹn wa gbogbo ẹ̀ pátápátá ló ti bàjẹ́ wọ́n wá lọ fix halogen light àwọn onímọ́tò yẹn wọ́n lọ fíksì halogen light sí orí mọ́tò wọn and many of them they have six èmi ní mẹ́rin èmi ní márùn níwájú mọ́tò ẹ̀ now when they are driving at night níwọ̀n tó bá ń wa mọ́tò kékeré and they face you with six halogen light ẹjọ báwo ni driver tó ń wa mọ́tò kékeré ṣe fẹ́ ríran tí kò ní lọ kó sí abẹ́ tírélà lóru yẹn gbogbo àwọn mọ́tò yẹn i will seize every one of them màá dẹ̀ nìkan fọgbà àwọn ọ̀nà mọ́tò yẹn màá wá máa ń dètè pé ó dìgbà tó bá lọ ra iná gangan tó bá tírélà wá tó wá fix ẹ̀ nínú gáràjì wa yẹn tó fix ẹ̀ tó dẹ̀ kún ṣiṣẹ́ before you can take that vehicle out màá dẹ̀ find the company yẹn and the tyre must be roadworthy ó wá lọ gbé then ìjọba gbọ́dọ̀ ṣe òfin fún any truck tó bá lọ gbé kọ̀ǹtínà láti any of our maritime uh, um, uh, port before they come out on the main road tó o bá secure ẹrù yẹn tó secure trailer àti container tó gbé with ètò òyìnbó ṣe sí orí trailer yẹn pé kò fi secure ẹ your vehicle is not coming out of the port. lórí ń sìn driver ó pa èèyàn mẹ́jọ tí wọ́n ní lọ́kàn wípé àwọn máa pàdé ikú òjijì lónìí none of these people ló sọ wípé yes I am going out today to die ọlọ́pàá wọn ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́ àwọn road àwọn national road kìnìún kan tó pera wọn ní road kìnìún kan whatever tó ń wọ tó ń gbé mọ́tò blue káàkiri yẹn they are useless and the and ọlọ́run wá fún wọn ní very useless citizens tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà orí wọn ò pé they compromise on everything in Nigeria and the reason why people are dying every day ẹ wo iye family tó máa sun ẹkún lọ́wọ́ as I'm talking to you now you don't want to see that vehicle nígbà tí trailer yẹn tó tí kíní container yẹn tó wó lu orí mọ́tò yẹn mọ́lẹ̀ they have to wait hours kó tó lọ gbé kinní wá kó tó lọ gbé massive big forklift tó bá wọn lift container yẹn sókè because the container was so heavy kò sí èèyàn kankan tó lè gbé container yẹn sókè no amount of people people were shouting there and you can watch people dying live in front of you in front of you ẹ̀dẹ̀ sọ pé ẹ níjọba ẹ̀dẹ̀ sọ pé ẹ jẹ́ citizens láwọn ìlú tó jẹ́ pé ó dára they do what they call citizen arrest but in Nigeria if you want to do it tó bá ti bribe anybody can be bribed in Nigeria of today anybody can be bribed torí owó kékeré tó gbà tó ti jẹ́ kẹ́ni yẹn kó pass yẹn ẹ wò ní mọ́tò yẹn sìn ó gbé ó gbé kó sáré lọ mọ́wó díẹ̀ wọ́n padà nù ẹ tó ń wa kóró pé tó wò pé ah mọ́tò yìí kò tẹ̀ máa fi jẹun kó náà máa fi bọ́ àmọ́ máa fi bọ́ ìyàwó ẹ̀rí orí kù jìjì ẹ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ dẹ̀ sọ pé ẹ níjọba and then ẹ̀yin citizen náà and people are just messing up everybody nobody is under control in Nigeria nobody is under control in Nigeria olùkà kan ṣe nǹkan tó wù ú bẹ́ẹ̀ ni and there is costing people lives is costing people life tẹ́ bá wo sí yẹn lẹ́nìí kò síbò tó bá jẹ orí ahun ẹkún ma ẹkún ẹkún wà inú yẹn bàjẹ́ pé why tí èèyàn kan bá kú nílùú yìí on motorway or on any UK road wọ́n á ṣe ìwádìí fínífíní nítorí fàtẹ́ni yẹn fi kú so that irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ on that same video yẹn mo ti ń gbọ́ tẹ́nìkan sọ pé yẹn eh, about last uh, last year this time last year about couple of miles away another trailer ó pa èèyàn ó pa àwọn èèyàn tó pọ̀ just few last year ago lọ́sọ̀ last year náà ni o ó ti wá di every year so next year ẹ̀sìn náà àwọn èèyàn kan gbọ́dọ̀ kú náà ikú trailer so yẹ kó rí bẹ́ẹ̀ Are we doing woman sacrifice or what? Because Kuyemi, how many people have to die before something is done correctly? Every single department in Nigeria is corrupt. àti ń kọ́ lórí gbogbo èèyàn ló mọ̀ pé ó ti corrupt àwọn èèyàn gangan gangan tó ń rí nǹkan burúkú tó ń ṣẹlẹ̀ yẹn people don't care ẹ̀ẹ́rì ọlọ́kadà tó gbéyàn mẹ́ta sẹ́yìn á dẹ̀ tún máa bá onítìrẹ́là máa du ọ̀nà and this trailer man told them wípé mọ́tò tó gbé sẹ́yìn tó gbé yẹn everything nípa mọ́tò yẹn nothing is roadworthy nínú tẹ́ni yẹn gbé nínú àtẹrù tó gbé o àti mọ́tò fúnra rẹ̀ tó wà i was talking to a man last year or something tó lóun ní truck company ní nàìjíríà lórí yẹn kí n jọ kí n bóun manage company yẹn àwọn wọn jẹ owó òun ni wọn sì gbà kàn ní mo ní okay no problem then i send people down to the office tí ló bá mi wo nǹkan tó ṣẹlẹ̀ ní ọ́fíìsì yẹn when I look at the vehicles tí màá lò ní yẹn mo sọ fún ẹsẹ̀kẹsẹ̀ ní my brother you don't have any vehicle ó ní àkíní ah, mo mean àwọn mọ́tò yẹn tuntun náà mo ní did you see the picture of your cars of your vehicles jẹ́ kí n fi yẹn àwọn mọ́tò ẹ̀ ní èmi o mi ò lè bẹ́ẹ̀ manage àwọn mọ́tò burúkú wọ̀nyí because how would I feel báwo nínú mi ṣe máa dùn láti gbé mọ́tò burúkú ìsórí títì kí n máa fi kó ẹrù tó dẹ̀ wípé mọ́tò yìí they are dead trap for people tó ń walk anybody tó ń walk around the vehicle àti driver tó ń wá o they can die at any time and that will be on how would you sleep báwo ló ṣe máa sùn lálẹ́ kó gbọ́ wípé mọ́tò tó gbé sórí títì tí ó wà roadworthy ó pa èèyàn mẹ́jọ ó pa èèyàn mẹ́sàn-án ìwádìí sùn nínú ilé ẹ lálẹ́ ọjọ́ yẹn wàá kó àwọn ọmọ yẹn wàá kó wọn lọ sí abroad wọn lọ kàwé pẹ̀lú owó ẹkún tó gbà lọ́wọ́ àwọn èèyàn tó tó ìwọ náà sọ pé ìwọ náà you have a legitimate business my brother my sister you don't have a legitimate business you are running a killer business because if you put anything on or, you know to public and you know that what you are sending to public is not good it's not of human consumption you are a killer why expect kọlọ́run tó ń wò ẹ́ kó dẹ̀ jẹ́ kó o fi owó yẹn kó o fi tọ́mọ lọ sí skul káwọn ẹ̀kọ́ dẹ̀ ṣe dáadáa o expect kọ́lọ́run tó ń wò ẹ́ o fẹ́ dàgbà kó o dògbò láì ní àsàn tó máa ṣe é o fẹ́ dàgbà káwọn ọmọ tó bí kan ṣe dáadáa o fẹ́ kí ìyàwó ẹ̀ kó má ní kánsà kò lè possible now because owó ẹkún ló ń pa bó tó máa béèrè wa ni pé o bá wọn kó owó ìjọba jẹ o o dáràn o ìwọ́n ṣe business ni o but when we look into your business tó ló ń ṣe yẹn we will realize that you are actually a killer apànìyàn ni ẹ́ ò jálé ó lè fi bó tiẹ̀ mọ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn tó náà wọ́n ṣe business nàìjíríà they just don't care tó wọ́n yẹn bá ti wọlé fáwọn wọn wà wọ́n ti wà ok any more dangers they don't look at dangers I told the man mo look you need to sell off all this nonsense tó ló yìí this is not a vehicle tó wá fẹ́ ní mọ́tò lẹ́yọ kan but make sure this vehicle is road worthy the tyres are rubbish the vehicle themselves wọn tiẹ̀ ṣe kò mi tiẹ̀ lè mi ò lè wa gbogbo truck yẹn I can't even drive them on my own mi ò lè wa. ó jẹ́ nǹkan tó bá mi níjẹ́ lọ́pọ̀lọpọ̀ lénìí ó lè jẹ́ kí n look so down nígbà tí mo rí fídíò yẹn tó ṣẹlẹ̀ lọ́sàn-án yẹn it was done live on uh, one of the newspaper I think it's Tribune abinkan náà ti ṣe wọ́n ṣe live. ẹ wo èèyàn tó ń kú níwájú yín and everybody tó wà bẹ́ẹ̀ they are all helpless kò sí kan tó fẹ́ ṣe sí ta ló fẹ́ lọ gbé àtàlọ́mọ tó wà nínú inú kọ̀ńténà ibi tó ti ń sọ̀rọ̀ yẹn náà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń dúró síbẹ̀ ẹ̀kan sọ pé káwọn ṣí kó tó wà nínú kọ̀ńténà kan fẹ́ wọ́n kó tó wà nínú ẹ̀bọ́yà kan tó lè jí gbé ni everybody just want to rob each other and now you are crying pé Tinubu Tinubu Tinubu Tinubu Atiku Atiku Atiku Peter Obi Peter Obi let me tell you these three people tẹ sọ́n pa ẹ ibi kankan gbé ṣòwò rẹ síbẹ̀ problem that Nigeria have at the moment can never, never be solved by one person. No, no, no. Could it possible? Could it possible? Torí, Baba Tinubu, yes, he might have a very good man láti ṣiṣẹ́. Peter Obi he might have a good lawyer láti ṣiṣẹ́ Sowore he might have a good but àwọn tó fẹ́ fi sípò nǹkan minister for kinní kan minister for kinní kan minister for gbá kan ó máa ń yà àwọn ẹ̀ síbẹ̀ ni now are they going to work at this on, on the same level with him no now Baba Buhari is going now how many of you people lose their son kankan tó dáa tí màá yẹn ṣe for the last eight years tó ti wà mẹ́yẹn nobody talk about him pé ah the last eight years o oh, Buhari did this Buhari did that nǹkan tí ò dáa nǹkan tẹ̀ rí tó ṣe and the man actually do a lot of works good works pẹ̀lú torí pé àwọn èèyàn tó fi sípò ọ̀pọ̀lọpọ̀ wọn are they on the same level with him are they on the same mindset with him no ibi tó ti ń ṣiṣẹ́ ní UK tó wà ibi tó ti ń ṣiṣẹ́ ní Canada tó wà ní Amẹ́ríkà tó wà tó ti ń ṣiṣẹ́ ọ̀gá ẹ ní ìgbàgbọ́ nínú ẹ wípé iṣẹ́ tó ń fún ẹ ṣe o máa ṣe gẹ́gẹ́ bó o ṣe yẹ kó o ṣe if you are a doctor here wọ́n fi ẹ́ síbẹ̀ yẹn people are doing their job diligently That is why the money they are receiving, they are prosper with the money. Ọkàn wọn balẹ̀ láti náwó yẹn, ó délé kó máa wọ pé ah mo dẹ̀ pààyàn mẹ́wàá lé ni o. How many people, how many doctors are killing people in hospital? How many nurses ló fáwọn in wrong medication ní Nàìjíríà tó dẹ̀ ń kó lọ sílé? Á ní ìwẹ̀ tó máa ti fún lówó wọn òkè tóun. Nobody is doing whatever they are doing right in Nigeria. Bíbélì kan sọ, ó whatever you lay your hand to do, ó fẹ́ do it well, ṣé ẹ ṣe dáadáa? Are you doing it well? If you see how people are diligent with the job tán ṣe nílùú yìí wàá pé ah wọ́n máa kanra mọ́ṣẹ́ yẹn ní báyìí pé ẹlòmíà ló ń lè kú torí iṣẹ́ òun that is the way it's meant to be and that is why we are enjoying what we are enjoying here everybody knows what they need to do in Nigeria people don't know their what they need to do gbogbo àdàlẹ́ níṣẹ́ láti ṣe ẹnìkan ò kì í ṣe ìjọba ordinary one prime minister cannot run a country one president cannot run a company a a a a a whole country everybody àti sísí sínú wọn ní kó máa julẹ̀ síbẹ̀ yẹn tíjọba gbé bíi síbẹ̀ tán tán ṣe owó tán gbé bíi síbẹ̀ rẹ̀ pé bíi nìyẹn wẹ́n máa julẹ̀ síbẹ̀ o tó bá julẹ̀ sínú bíi nìyẹn jọ ṣé owó tíjọba náà yẹn ṣé owó yẹn ti fò náà bẹ́ẹ̀ yẹn owó yẹn ti fò náà owó yẹn ti fò náà owó yẹn wúlò owó tí o bá náà yẹn kò wúlò bẹ̀tẹ̀ wúlò yìí wọ́n á ṣe bíìn wọ́n á ní pé bíìn eléyìí jagolo sínú ẹ̀ bíìn eléyìí ju sínú ẹ̀ bíìn eléyìí ju pálí sínú ẹ̀ àwọn yìí dẹ̀ máa follow ẹ̀ they will follow it to the latter and then the police are there to make sure people are doing what they are meant to do rightly agbófinró upholding the law sáwọn ọlọ́pàá nàìjíríà kan ṣiṣẹ́ bóṣe tẹ́lẹ̀ ṣiṣẹ́ wọn wọ́n ṣiṣẹ́ ṣiṣẹ́ ni àwọn tá à fẹjọ́ wọn sùn nàìjíríà àwọn tó ń wá láti UK tó wọ́n fẹjọ́ yàn sùn nàìjíríà they will not have any ground láti máa report àwọn yẹn káàkiri police station. Come back. Thank you so much for watching. See you next time. Bye for now.